ìfẹ́ check my history i never do it before. kí ló kọ́ mọ́ náà. ẹ fi lọ́jọ́ ló mọ́ àtàtàkàrà ọkùnrin ọdún. tí wọ́n ti wá gbàgbé ni pé èmi ni òbọ́dún ọlọ́ọ̀gùn tí kọ́ máa dẹ́ni kọ́ kọ́ bá. bí bá sọ ní kò lára ní pé kí ló dọ́dọ́ sọ máa ní yẹ̀sì mo sọ kó náà ni kí ló bù. fẹ́ẹ́ ni èmi ò ṣe ọkọ àtúmọ̀kùnmọ́ asádùúgbò tó kàn máa ṣe yín báṣubàṣu tó kàn máa lọ bẹ́ẹ̀ mo fẹ́ fẹ́ ni. Adina! Ah! Adina! dẹkùn ó ṣetán àti fẹ̀jẹ̀. iṣẹ́ tó o fẹ́ ṣe o má dáwọ́lé o torí pé ẹran àwa ìyá ni. bẹ́ẹ̀ ni. tó o bá ṣe é ó tẹ̀ ó sì kọ̀ nínú yọ.